yakhshawna rabbahum bil-ghayb ọlọ́run ní dájúdájú àwọn tí wọ́n máa ń bẹ̀rù ọlọ́run ọba wọn bil-ghayb ní pamọ́ ìtumọ̀ ni pé wọ́n máa ń bẹ̀rù ọlọ́run gbà tí wọ́n bá wà ní kọ̀kọ̀ wọ́n sì máa ń bẹ̀rù ọlọ́run ọba tó jẹ́ pé ọba kọ̀ọ̀kan ni ọba téèyàn kan ò lè rí lahum maghfiratun wọn ara foríjì wa ajrun azim wọn á sì rí ládàá tó pọ̀ àwọn tí wọ́n ń bẹ̀rù ọlọ́wọ́n bá wọn ní kọ̀kọ̀ ẹni tó fẹ́ gba àwẹ̀ ó gbọ́dọ̀ gba abèlè iman pẹ̀lú iman kó ní iman nínú ohun tó pamọ́ Ibn Abbas radiyallahu anhuma nígbà tó ń sọ̀rọ̀ ní páyà tó náà bá sọ wípé alladhina yu'minuna bil ghaib àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú tó pamọ́ ó ní àwọn kan tó pamọ́ kò dín bí mẹ́fà nínú tó pamọ́ Allah ọlọ́wọ́n ọba aláàfin rẹ̀ ó pamọ́